ẹ kẹ́wọ́ padà sórí ètò wa ètò yín ògo ìgbàlà àlejò mi náà sì wà níkàlẹ̀ bàbá nínú olúwa prophet Raphael Arole Abbas bàbá nínú olúwa kó tó di pé a tẹ̀síwájú rárá ó yá ẹ bá mi wá àwọn àdúrà tó le koko bíi méje fún gbogbo àwọn aráalé tó ń gbọ́ tó wò wá. àṣẹ àdúrà méje ni àṣẹ àdúrà àkọ́kọ́ rèé ohun tí mo sọ ni pé gbogbo ẹni tó fi ọwọ́ bùkún ẹ tó ní kí ògo yẹn kó má ṣiṣẹ́ lórúkọ Jésù mo pa ní àṣẹ irú ẹni bẹ́ẹ̀ àárẹ̀ ọ̀run kò sàn pa. àmín jésù. ẹ bú àṣẹ kejì. Hmm. mo sọ tàṣẹtàṣẹ nítorí a ti kọ́ nínú ìwé mọ́ wípé àyà yóò pa àwọn àbòdì oh, àjèjì wọ́n máa fi ìbẹ̀rù àti ọjọ́ wọ́n máa kúrò níbi kọ́lọ́fín wọn. tá a bá ní gbogbo ìjọba kí ìjọba tí wọ́n sá pamọ́ síbi ìkọ̀kọ̀ tí wọ́n ní àwọn fẹ́ fọwọ́ bò kó tó gbé wáyé mọ́lẹ̀ lórúkọ jésù mo pa láṣẹ bóyá kí olúwa kó tú ká àṣẹ kẹta rèé ìyàrá ògo sọ di èèwọ̀ fún ẹ ìyàrá ògo tí wọ́n ní òní wọ̀ mọ́ mo sọ bí wòlíì àti ìrújú ẹlẹ́dùnmarè mo sọ bí násìrì ẹlẹ́dùnmarè ìyàrá ògo tí wọ́n sọ di èèwọ̀ lórúkọ Jésù ó yá kí olúwa kó mú ẹwọ̀ bẹ̀ lọ àṣẹ kẹrìnrè gbogbo ọwọ́ tó dí gàgà ọ̀nà lórúkọ Jésù gbogbo ọwọ́ tó d ya ọ̀nà. lórúkọ jésù. tó ní tó bá lọ bí ògo wọn ò ní jẹ́ kó wọbẹ̀. ẹ̀mí mímọ́. tó ní tó bá dìde láti wọbẹ̀ wọn á dá ẹjọ́ kó. ẹ̀mí mímọ́. tó ní tó bá lọ fẹ́ bẹ̀yẹ̀ wọbẹ̀ wọn á tiẹ̀ ṣubú. lórúkọ jésù. mo bá ní àṣẹ irú ọwọ́ bẹ́ẹ̀. lórúkọ jésù. lórúkọ jésù kí àyà àwọn kò sọ pé. àmín jésù. àṣẹ karùn-ún láti yàrá òkè wá. lórúkọ jésù ògo tuntun tó ti rí. lórúkọ jésù ògo tuntun tó ju ọjọ́ orí ẹ lọ. lórúkọ jésù ògo tuntun tó máa mú ẹ̀sọ́ ẹ̀rí tuntun. lórúkọ jésù kristu in the next seventy two hours. lórúkọ jésù iye ìwọ tó sàmì yìí. lórúkọ jésù ó yà lọ rí ògo yẹn nù. àmì jésù níbikíbi tó o ti ń gbà mí mọ́ ní kò lọ rí ògo yẹn nù. àmì jésù àṣẹ kẹfà rèé hmm. ògo tó o torí ẹ̀ wáyé. lórúkọ jésù the purpose of God for your life ètò ọlọ́run fún ayé ẹ ìdí tó níwà tó ní kò fi wáyé ògo tó gbé wá ní ayé yìí tí àwọn ogun ìdílé ti gbà tí ogunlé bàbá ti gbà tí ogunlé ìyá gbà mo bá ní àṣẹ lórúkọ Jésù Olúwa kó dá ògo yẹn padà láti àkókò yìí lọ má jẹ̀mú àṣepẹ́ lórúkọ Jésù má jẹ̀mú àṣepẹ́ lórúkọ Jésù kọ́bẹ̀sì ní sálórí ògo òtún ṣẹ́rú mọ́ ògo ẹ̀ kó dì àmì jésù. kó lọ tọ̀ fún ayé rí. àmì jésù. ògùn ẹ̀ kó dìde. àmì jésù. kó lọ tọ̀ fún ayé rí. àmì jésù. ògùn ọmọ ẹ̀ kó dìde. àmì jésù. kó lọ tọ̀ fún ayé rí. àmì jésù. ògùn ìyàwó ẹ̀ kó dìde. àmì jésù. kó lọ tọ̀ fún ayé rí. àmì jésù. ògùn iṣẹ́ ẹ̀ kó dìde. àmì jésù. mo ní kó lọ tọ̀ fún ayé rí. láti òní lọ. ògùn ẹ̀ kó bujọ. àmì jésù. mo ní kó bujọ. àmì jésù. ó ní bẹ́ẹ̀ kò sí pa. àmì. ní orúkọ jésù kristi olúwa wa. àmì àmì àmì ní orúkọ jésù kristi. Hmm. mo lérò wípé bí àdúrà yẹn ṣe jáde ẹ̀yin náà mọ̀ ṣé ẹ mú un dáadáa nítorí pé bíbélì sọ pé agbára ó ló wà lórí àwọn ó ní nǹkan tá a bá fẹnu wa sọ ó ní bẹ́ẹ̀ ni yóò sì rí ó yá àtẹ̀mí àtàlejò mi gẹ́gẹ́ bí ṣe wà ẹ̀jẹ̀ àjọ̀dún òkè lọ́nà ká lọ fi ọpẹ́ ìyẹn ká lọ fi Ọlọ́run lógo.